Míkà orí kẹfà ẹ gbọ́ nísinsìnyí ohun tí Olúwa wí dìde bá òkè ńlá wíjọ́ sì jẹ́ kí òkè kéékèèké gbóhùn rẹ̀ ẹ gbọ́ ẹjọ́ Olúwa ẹ̀yin òkè ńlá àti ẹ̀yin ìpìlẹ̀ ilẹ̀ ayé nítorí Olúwa ń bá àwọn ènìyàn rẹ̀ wíjọ́ yóò sì bá Ísírẹ́lì rojọ́ ènìyàn mi kí ni mo fi ṣe ọ́ àti nínú kí ni mo fi dá ọ lé agara dáhùn sí i nítorí mo ti mú ọ gòkè láti ilẹ̀ Íjíbítì wá mo sì rà ọ padà láti ilé ẹrú wá mo sì rán Mósè Árónì àti Míríámù síwájú rẹ ènìyàn mi rántí nísinsìnyí ohun tí Bálákì ọba Móábù gbèrò àti ohun tí Báláámù ọmọ Béórì dá lóhùn láti Sítìmù títí dé Gilgali kí ẹ bá lè mọ òdodo Olúwa kí ni èmi ó ha mú wá síwájú Olúwa. Si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 tí àwọn ọlọ́rọ̀ rẹ̀ kún fún ìwà ipá àti àwọn tí ń gbé inú rẹ̀ ti sọ̀rọ̀ èké ahọ́n wọn sì kún fún ẹ̀tàn lé ẹnu wọn nítorí náà pẹ̀lú lé èmi ò ṣe mú ọ ṣàìsàn ní lílù ọ́ ní sísọ ọ́ dahoro nítorí ẹ̀ṣẹ̀ rẹ ìwọ ò jẹun ṣùgbọ́n ìwọ kì yóò yó ìdábẹ́ yóò wà láàrin rẹ ìwọ ò kó kúrò ṣùgbọ́n ìwọ kì yóò lọ láìléwu àti èyí tí o kó lọ lé èmi ò fi fún idà ìwọ ò gbìn ṣùgbọ́n ìwọ kì yóò ká ìwọ ò tẹ igi ólífì ṣùgbọ́n ìwọ kì yóò fi òróró kunra àti èso àjàrà ṣùgbọ́n ìwọ kì yóò mu ọtí wáìnì nítorí tí a àṣẹ omri mọ́ àti gbogbo iṣẹ́ ilé ahabu ẹ sì rìn ní ìmọ̀ wọn kí èmi bá a lè sọ ọ́ di ahoro àti àwọn tí ń gbé inú rẹ̀ di ẹ̀gàn ẹ̀yin ó sì ru ẹ̀gàn ènìyàn mi.